tó ṣe é nírọ̀rùn fáwọn ẹni ìṣáájú kí wọ́n gbé ẹ̀kọ́ kan kalẹ̀ fún wa mi ò fẹ́ fi ọlá yẹn ti sọ́dọ̀ àwọn òfìkìw mo fẹ́ fi ọlá yẹn ti sọ́dọ̀ olúwa torí pé olúwa wa òun ló ṣe é nírọ̀rùn fún wọn wọ́n tó bá ń fẹnu táńbẹ́lú fíkìw wo àwọn afọ́nfíkìw wo a ṣe máa kọ̀rọ̀ àwọn afọ́nfíkìw nígbà tá a di ti ń bẹ́ńlẹ̀ ah, ó ṣe mistake ọmọ pàtàkì fíkìw ni. ẹ̀sìn wa ìbàjẹ́ ọ̀bọ̀rọ̀ gidi ọmọ tẹ́sán lọ́bọ̀rọ̀ gidi <laughs> ẹ̀sìn wa ìbàjẹ́ ọ̀bọ̀rọ̀ gidi tí ìbá já sí pé. Allah subhanahu wa ta'ala ó lo àwọn aṣíwájú rere fún wa láti gbé ẹ̀kọ́ fíkìú kalẹ̀ àdánwò méjì ni bá ṣẹlẹ̀ sí wa àdánwò àkọ́kọ́ ni pé ẹ̀sìn wa ìbàjẹ́ ọ̀bọ̀rọ̀ gidi tí nǹkan bá ti dọ́bọ̀rọ̀ gidi kò ní ní ẹ̀ní lè ya apá sọ́tọ̀ ẹ̀ní lè yọ tẹ̀ sọ́tọ̀ ẹ̀ líle yọ orí sọ́tọ̀ gbogbo rẹ̀ ó ṣàwá ṣe ṣìgìdì bíi ṣìgìdì apá ò ní ṣe é gbé ẹsẹ̀ ò ní ṣe é gbé orí ò ní ṣe é míì ẹ̀sìn wọn ò bá jẹ́ ọ̀bọ̀rọ̀ gidi àdánwò àkọ́kọ́ nu àdánwò ẹlẹ́ẹ̀kejì tí ó bá ṣẹlẹ̀ sí wúmọ̀ yìí òun ni wípé ẹ̀sìn wa ìbá ti le jù ìbá ti le jù kò ní sẹ́ni tí ó lè ṣe nísọ̀rọ̀ sì fún wa o kò ní sẹ́ni tí ó lè ṣe yóò ti le jù agbára èmi ò ní ká agbára tẹ̀lé ò ní ká tọ́ba dásí pé àkànfẹ́ dó sórí kí lọ́lọ́run sọ kí lànà bí wí tàbí kí lànà bí ṣe a ní lè ṣe ìsìláàmù òdodo ọmọ sọ fún ọ. kò ní rọrùn bóò ni ó ti rọrùn tí ó bá dá sí pé àwọn àfọwọ́fíkìw wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n kún ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ọlọ́run wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ sí pé èwo lọ̀rọ̀ yàn èwo ni súnà èwo la fẹ́ ọlá ìkún wẹ́lẹ́wẹ́lẹ́ yìí ló jẹ́ kẹ́sìn ó rọrùn ọ̀dà ńgbọ̀ bá ka àdìsí kan tó sọ wípé tó sọ wípé bí àpẹẹrẹ tó sọ wípé eh, Ànábì sallallahu alaihi wasallam tó ní Quran sọ pé kápá orí bá àpẹẹrẹ nìsín Quran ní kápá orí ǹjẹ́ o mọ̀ pé orí pípa yìí àwọn àáfàá pín sí ọ̀nà mẹ́ta abalẹ̀ ìtọ́jú ọ̀ràn yẹn wọ́n yà á sọ́tọ̀ abalẹ̀ tó jẹ́ súnà wọ́n yà á sọ́tọ̀ abalẹ̀ tó jẹ́ fọ̀dílà wọ́n yà á sọ́tọ̀ ó jẹ́ kó wà simplified so that tí mistake bá wáyé a mọ aspect wo ni mistake ti wáyé a sì mọ̀ bóyá onírun àbó onírun bẹ́ẹ̀ náà sì ni àwọn kankan bẹ tí kò wà expressed tí wọ́n sọ jáde nínú àyà tí wọ́n sọ jáde nínú hadisi tó ga sí káwọn kíwì àwọn ni wọ́n àwọn ni wọ́n tú jáde fún wa ẹ̀rí ni wọ́n fẹ́ ka ọ̀ranyàn àlùwàlà fún wa ni o sọ̀ ń gbọ́. sọ̀rọ̀ pé inú kùránì ló wá ọ̀ràn yàn lọ wàá já ka ọ̀ràn yàn àlùwàlà ní ìsìn lọ́dọ̀ àwọn onífíkìú wọ́n ní méje ni fàrọ́ ìdùlùwùdú sábọ̀n ọ̀ràn yàn àlùwàlà méje ni àníyà àníyàn. àyà àtọ́ fi sọ̀rọ̀ àlùwàlà sọ̀rọ̀ bá bẹ́ẹ̀ sọ àníyàn kẹ́límà àníyà tó ọgbọ́n bẹ̀ ọgbọ́n bẹ̀ náà àwọn fíkìú náà wá sọ nísìnyí pé àníyà ọ̀ràn yẹn ni níbi àlùwàlà ọ̀ràn yẹn àkọ́kọ́ ni kí ló fà á tí níyà fi di ọ̀ràn yẹn ó ní pé bá a ṣe máa ṣàlùwàlà yẹn àwọn èèyàn kan ń bẹ tó ga sí pé tán bá fẹ́ wẹ̀ tètè má wẹ̀ nu so o ti gbọ́ o ti gbọ́ ìwẹ̀ jẹ̀bú rí ìwẹ̀ jẹ̀bú o ti gbọ́ rí <laughs> sọ pé wọ́n fọ ojú wọ́n fọ apá wọ́n fọ ẹsẹ̀ nínú tá a fi mọ̀ wípé eléyìí ìjẹ̀bú ni kì í ṣe kó fẹ́ sàlùwàlà fọlọ́run àníyà ọjẹ́ kan nínú ẹ̀ ìyẹn oru amúgbà míì torú ó mú un tí yóò wò pé á ah, ẹjẹ nǹkan san ẹnìkan wá bọ́ nílé nìsín ọba fẹ́ ní á ah, o ìsì tí ìwẹ̀ o ẹ sáré lọ san apá àtẹsẹ̀ tó sáré lọ san apá tó san ẹsẹ̀ tó fomi bọ́jú tó fomi ra orí sí ọjà lùwàlà ọjà lùwàlà nínú tá a fi mọ̀ pé kí esa lùwàlà òun ni kí ni o àníyà àníyàn àníyàn ni ẹ̀yin ẹ wòwe ìgbẹ́ tá gangan tó gẹ́ wẹ̀ gan náà bá tàbí gbogbo ara láwẹ̀ mẹ́wọ̀n nínú tí ó mú yàtọ̀ bá ìwẹ̀ jẹ́nàbà ìwẹ̀ hélà ìwẹ̀ nífàásì àti ìwẹ̀ míì tá a máa ń wẹ̀ afá máa ń sanra tá a san gbogbo ara nínú tó lè mú yàtọ̀ bá òun ni kí ni àdìọ́kàn wa kí ni èròǹgbà wa lórí ìwẹ̀ tá a wẹ̀ yẹn. kùránì ò wá dákọ àníyà nígbà tí ń sọ̀rọ̀ àlùwàlà. àwọn àfáà wọ́n fà á yọ wọ́n fà á yọ ibi tí wọ́n sì ti fà á yọ òun ọ̀rọ̀ àdébìtì tó sọ pé ìnámalè àmàlù bènìyà. gbogbo iṣẹ́ pátá àníyàn la máa fi ṣe so àníyà wàyí tí ẹ bá dà àwọn bàbá wa kọ́lá bàbá kọ́bá ni oríjì wọn nígbà tí wọ́n ń kọ́ wa ní àwọn tíra yìí wọ́n wá ṣe àwọn mistake kan ó yẹ kí n ṣe tẹ̀m̀bí òlé lórí. bọ́lọ̀ ń ṣe pé kó yé wọn mọ nígbà náà lọ́hùn. àwọn kan gbọ́ táwọn tí rafiki ń dákọ àníyàn ni ok wọ́n á wò pé àníyàn èròǹgbà bó láti á sì yẹn ní ìsìn ọ̀dà ẹ̀já kọ̀gbólò nǹkan ká máa sọ pé ìní nàwáìtù àlèwùdú à ìní dàníyàn àlùwàlà. wọ́n bá lọ ṣe mistake yẹn wọ́n bá lọ tẹ ìwé àníyàn jáde àníyàn àlùwàlá àníyàn ìwẹ̀ gánábà àníyàn ìwẹ̀ héélà àníyàn ìwẹ̀ nífàásì àníyàn kí tó ni àníyàn irun àníyàn àwẹ̀ àníyàn sàká <laughs> oh god gbogbo tíra fíkìú tó dákọ àníyà gẹ́gẹ́ bí ọ̀ràn yàn àkọ́kọ́ fáwọn sẹ́wọ̀n yìí ẹ̀ lè kàkà kan ń bẹ̀ kó sọ pé ìní nàwa ìtù rárá bàbá ńlá mistake ni o bàbá ńlá mistake ni ọ wá sọ àwọn èèyàn bí tí fẹ́ sàlùwàlà wọ́n á kọ́kọ́ sọ pé Allahumma inni nawaitu faridali wudu'i lillahi ta'ala bismillah tẹ́ máa fẹ́ kírun náà wọ́n kọ́ dúró gbárí wọ́n tẹ̀wọ́ báyìí lórí ìrun Allahumma inni nawaitu àdáà inni nawaitu àdáà salati ekida bil imam Allahu akbar. Ah! wọn ò gẹ́ẹ̀tì tírafíkì ni kọ́lọ́ba ní foríjì wọn wọn ò gẹ́ẹ̀tì ẹ̀ ni n táwọn àáfàá ń sọ pẹ̀lú àníyà ni wípé ẹni tó fẹ́ ṣàlùwàlá ó gbọ́dọ̀ ní nínú ọkàn rẹ̀ pé àlùwàlá lòun fẹ́ ṣe òun sì fẹ́ ṣe é fún Allah ni ẹni tó fẹ́ wẹ jẹ́nàbà ó gbọ́dọ̀ mọ̀ nínú ọkàn ẹ̀ pé ìwẹ̀ jẹ́nàbà ni òun fẹ́ wẹ̀ òun sì fi tẹ̀lé àṣẹ ọlọ́run ni ẹni tó fẹ́ kírun ó gbọ́dọ̀ ní nínú ọkàn rẹ̀ pé kì í ṣe pé fẹ́ ṣe tíátà kì í ṣe pé fẹ́ ṣe ẹkẹsáìsì ìjọsìn tí ń pè ní subui zuhuri asri magribi ìṣáì lòun fẹ́ ṣe ṣe mọ̀ pé ìrun wa tá ń kírun tẹ́lẹ̀ mi bá wò tọ́jọ́ pé yẹn wà ní stadiumu tó ń nara àbí ìyàn nàró ìyàn tó tẹ̀ ìyàn tó forí kanlẹ̀ sọ̀kọ́ fẹ́ jọ ìran kan nínú rẹ̀ ṣáìsì ṣùgbọ́n tá a bá yí ọkàn ẹni tó ń ṣe exercises lé exercises physical exercise, tá a bá yí ọkàn rẹ̀ wò in tí ó wà ní ọkàn tiẹ̀ ni pé òun ń ṣe ìdárayá wọ́n fẹ́ tá a bá yẹnu ọkàn tí ń kírun wò ká bá ń bẹ̀ wípé òun ń jọ́sìn fún àlọ́ òní ẹni tí ń wẹ̀wẹ̀ ìwẹ̀ ìwẹ̀ ìjẹ̀bú tí ń sapá tí ń san orí tí ń san ẹsẹ̀ ohun tí ó wà nínú ọkàn ẹ̀ ni pé òun fẹ́ wẹ ìwẹ̀ ìjẹ̀bú wọ́n wá fẹ́ kí ìwọ tó fẹ́ wẹ ìwẹ̀ àti kírun kíwọ náà ní nínú ọkàn rẹ pé òun wẹ ìwẹ̀ láti kírun fọlọ́hùn ó parí kó lè yọ dáadáa. aláwọn bàbá wa ṣe tí wọ́n kọ tírà àníyàn àlùwàdà wọ́n ṣe great mistake lórí ẹ̀ kọ́lọ́wọ́n bá ṣàforíjì fún wọn bó ṣe yé wọn mọ́ ni. gbogbo àwa iná ń gbà táwa náà ń kọ́ tíra yìí tá ń ka tíra yìí lọ́wọ́ lára àwé àníyàn àlùwàlà lọ́tọ̀ tá à ń há sórí tá à ń há sórí ńgbà náà lọ́hùn. ṣùgbọ́n ẹ padà sínú tíra yìí tíra tí mò ń kà lọ́wọ́ yìí akádọ̀rí yìí ṣẹ́ríwù mẹ́ta ni wọ́n ṣe fún un ṣẹ́ríwù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó gbajúmọ̀ jù ni ìdáyàtù àlìmùtà ábídù àfálìkù òun ló sì kéré jù nu ṣẹ́ríwù rẹ̀ ṣẹ́ríwù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe fún un ẹ ẹ̀ wá lè rí inú tí a sì kí kankan tí wọ́n ti kọ ìnínàwáìtù ẹ̀ lè bá ń bẹ̀ wọn ò sì lè má kọ wípé ọ̀rọ̀ yìn àkọ́kọ́ fún àlùwàlà ọ̀rọ̀ yìn àkọ́kọ́ fún ìwẹ̀ ọ̀rọ̀ yìn àkọ́kọ́ fún ìrun kíkí ọ̀rọ̀ yìn àkọ́kọ́ fún àwẹ̀ gbígbà ó àníyà èròǹgbà èròǹgbà ni wọ́n pè é kì í ṣe ọ̀rọ̀ sísọ èyí tẹ́ ẹ change sí ọ̀rọ̀ ẹ ti ṣe mistake ọ̀rọ̀ lẹ́ ń sọ lẹ́nu náà tẹ́ bá sọ pé ìní ìnáwá ìtù fárídọ̀lì wùdú tàbí ìní ìnáwá ìtù àlìwùdú àlìwùdúwà ọ̀rọ̀ nìyẹn kò lè wáyé yìí dáadáa kẹ́ lè mọ̀ pé àníyàn kì sọ̀rọ̀ kì ṣe kíni kì ṣe ọ̀rọ̀ nínú gbogbo ìjọsìn tá à ń ṣe pátápátá. ìjọsìn tá a fẹ́ ṣe a gbọ́dọ̀ fẹnu wí àyàfiṣẹ́ hajj àyàfiṣẹ́ hajj àti umra that sọ pé labbaika lọ́hùnmá hajjan wa umra labbaika lọ́hùnmá hajjan wa umra sọ de pé ọ̀gbọ́ nàwáìtù hajjá àbí ohun tó gbọ́ ni labbaika Allahumma hajjan wa umura mo jẹ́ pé èrè ọlọ́run ìwọ tó bá jẹ́ pé ọlọ́run fún hajj àti umura ohun tó wí ni pé mo jẹ́ pé èrè ọlọ́run nígbà tó o bá gbé wúrù mi tó o bá wẹ̀wẹ̀ hajj àbí wẹ̀ umura o bá sọ pé Allahumma labbaika Allahumma labbaika Allahumma. hajjan olúwa mo jẹ́ pé rẹ o fún hajj wà ọmụra mo jẹ́ pé rẹ o fún mụra torí pé ọ̀gbọ́n náà wáyé tù àní náà wáyé tù èsè tí yẹn àṣìṣe ló jẹ́ àwọn àdúró sókè àwọn àtẹ́wọ́ báyìí Allahumma <laughs> aláwọ̀mà níní nàwẹ́tù fárídà sọ̀láàtì ìkìdá bèlè ìmáàmì aláwọ̀ ẹjọ́ ló ń rò ìyẹn kọ́ làníyàn tí tírafíkì sọ àníyàn tí tírafíkì sọ rèé èròǹgbà ni èròǹgbà yẹn wọ́n ma fe kó jẹ́ lìláàyè kó jẹ pé ìrun tó wá kí torí tọ́lọ́ ni àlùwàlá tó kìí ṣe àlùwàlá àti gbowó kìí ṣe àlùwàlá àti kárí mi ìrun tó fẹ́ kí kìí ṣe ìrun àkígbowó kìí ṣe ìrun ṣe kárí mi. nítorí náà gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ṣẹ́kù ẹ oríire ẹ lọ ya gbogbo ìwé àníyàn tẹ́ ń gbé ká ẹ lọ ya dànù ẹ̀yin tẹ́ ń tẹ̀wé ẹ̀yin tẹ́ ń ta ìwé islamic islamic books gbogbo òwe tán bá ti kọ àníyàn àlùwàlá àníyàn ìwẹ̀ àníyàn ìrun àníyàn àwẹ̀ ẹ yé tà mọ́ ẹ yé tà mọ́ ẹ lọ rè dáná sun tí àti ò ti dáa ìyẹn máa dáná sun ni kò sí nǹkan kankan tẹ́ ẹ fẹ́ ṣe sí ọ̀rọ̀ àníyàn ìwé àníyàn ìwé àníyàn àlùwàlà ìwé àníyàn gánábà ju pé kẹ́ ẹ dáná sun lọ kìí sọ̀rọ̀ pé ẹlú náà wà bẹ́ẹ̀ lu sọ́rí fún bẹ́ẹ̀ àní kíní gangan sẹ́ kò sí nínú ẹ̀sìn ẹ̀sìn gbọ́ ni àníyá màhálùwá alikọ́lìbù ọkàn ní ilé àníyàn ọ̀dà nígbà tá a fa ìdákọ̀ yà sọ̀sọ̀ fún yín pé kẹsàn pé nàwá ètù sọ̀sọ̀ fún yín bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá gbọ́ yé ẹ padà sínú sẹ́ríù náà ẹ má fagbárí tù ẹ padà sínú sẹ́ríù sẹ́ríù mẹ́ta bẹ́ẹ̀ tó bá di lọ́la ẹ ń dàpọ̀ àwọn sẹ́ríù mẹ́tẹ̀ẹ̀ta yẹn pé but ètò gbajúmọ̀ jù ni hidayatu alimuta abidu asalik ó tún wá ku méjì tó tóbi dáadáa tí wọ́n sì àdáǹkà lọ́wọ́ yìí pé ìwé ká ojú ọ̀rọ̀ tá a fà sọ o tí ò bá yí ọ o wọ́n ti ṣàlàyé rẹ o sínú àwọn tírà míì ẹ jẹ́ àdúgbò ẹ̀ lálẹ́ ẹ jẹ́ ká dúró ní alẹ́ yìí. سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك